وعينه ونفسه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير كلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته آه àdúgbẹ́ fún Allah subhanahu wa ta'ala lẹ́nà ni àmì ọlọ́run bá kọ́ bá wa lórí sí àwọn sọ̀hábà nígbà Muhammad sallallahu alaihi wasallam ọwọ́ wa kìkẹ́ sígẹ̀ fánilẹ́dì àtàwọn sọ̀hábà àti gbogbo àwọn ẹni rẹ̀ kí ẹ ti bá tàbí tó máa tẹ̀lé àbíjọ́ gbẹ̀lá kìíyà àjẹ́bẹ̀ náà bàbá ọ̀tàánà ọ̀tàánà ìjòkó èyí náà ọlọ́bà kó fi sí inú ìjòkó ìrìnlẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa bákan náà àjẹ́bẹ̀ náà bàbá ọ̀tàánà fún àwọn elétò bẹ̀rẹ̀ lórí àwọn àgbàlagbà wa ta kọ́ ní kalẹ̀ àti gbogbo àwọn elétò tí wọ́n ti ń ṣègbéṣẹ́ lórí bí wọ́n ọba ká ní وتعالى طلب الله سبحانه المدوري طلب الله سبحانه وتعالى قما قمامك وبيع غالي جلسكما أتعوى أتعونا وشواني يوم الجنة إيجي أنك أصر جنوري أولاني ما صفات أهل السنة والجماعة kíni àwọn ìròyìn tí ń bẹ fún àwọn ahlu sunna eléyìí àpọ̀lẹ́dáadáa ni ó sáǹfàní ó tó bá àwùjọ ó dẹ̀ tí ń lọ ní àwùjọ wa mú. Ó yọ pé gbogbo àkókò lẹ́yẹ kí o mọ àwọn ìròyìn yìí kí o lè bá mọ bóò ní ó ti tó máa tọ́. Ẹni kí èsì tọ́ rárá bóò ló ṣe fẹ́ mọ̀ tó bá mọ̀ ní yóò mọ̀ pé oríire ńlá ni fún òun yóò lè tó máa mọ̀ òun ò lè máa gbẹ̀ngẹ́ àti lè tẹ̀lé. Adélọ́wọ́ bá fara dáadáa ìdí afẹ́sọ̀ yìí kọ́lọ̀ yóò ṣe àwọn táà ń tọ̀ ọlọ́ba pẹ́jọ pé kó jẹ́ kó ṣe gbogbo aná ní àǹfààní ní àpapọ̀. àkọ́kọ́ òun ni pé ó láwọn àkọlé àbáwọn nǹkan tó jẹyọ lábẹ́ àwọn àkọlé alábẹ́ rẹ̀ a mọ̀ pé kí ni ẹ̀ ń jẹ́ súnnà gan àwọn áàrùn súnnà yìí ẹ̀ẹ́gbò ni wọ́n bẹ́ẹ̀ ni kí ló dé jẹ́ àti sọ wọ́n lókọ̀ yìí jáde kó nú ẹ̀ ìgbàwó ni òní jáde kó lẹ̀ gbogbo àwọn nǹkan yìí àtàwọn nǹkan ní ó máa máa jẹyọ tàbá tí tẹ̀ síwájú ẹ̀rí àwọn ahlu sunna síwájú jẹ̀má ó kọ tí wọ́n ní yìí àtàwọn kọ̀ mí ti bẹ̀ fún wa insha Allah ta'ala á mẹ́nubà pépèpé nítorí àkókò àti bí àwùjọ bí tí àwà ìṣerí àjọ́lọ́bàbá subhanahu wa ta'ala àwùjọ tí a wà nígbà yìí àti nàìjíríà lápapọ̀ àti gbogbo olùsùlám fi wá lẹ́nu balẹ̀ ọlọ́run ọba kọjọ ìfarabalẹ̀ ìrọ̀rùn láti ṣe lọ́run ọba kọlọ́mọ a ṣe fẹ́ nìkọ̀kan wa ọlọ́run jẹ́ olè lẹ́nu kọ̀kan bí bá ti ń dàrú ọlọ́run ìjọ dàrú fún wa àti fún gbogbo mùsùlùmí náà lápapọ̀ náà súnà onítùmọ̀ ìta ọmọ ẹ̀dìsún àwọn afá aláàdì tí ọmọ ń pè bí ó ti máa ń lò ó àwọn òṣèlú yóò ẹ́ mú ní báwọn náà ti máa ń lò ó òṣèlú yóò mú ní báwọn ti máa ń lò ó bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀há ẹ̀yìn súnà lọ́dọ̀ àwọn àjẹ́tó wọ́n gbà pé màkúsí rọ̀ àìjẹ́jì sọ̀gbàrẹ̀ sẹ́gbà ní kọ́lì àwọn òfin àwọn تقرير أو صفة نفسية أو خلقية سواء كان قبل أو بعدها نعم lọ́dọ̀ tí wọn wọ́n tó gbà pé òun lọ́rọ̀ táàmìnẹ́bì sọ iṣẹ́ táàmìnẹ́bì ṣe ìtàmìnẹ́bì ti rinlẹ̀ tí wọ́n ṣe ní ọ̀dọ̀ rẹ̀ táàmìnẹ́bì ti rinlẹ̀ pé yẹ́ nìkan yẹn ẹ̀sìn ni àbí ìròyìn ẹ̀dá ìnábì àbí ìwà rẹ̀ kíwájú kí wọ́n tó gbé ìdílé tó ti fẹ́ àtìlẹ́yìn ìgbà yẹn báwọn muhaddisun àwọn àfá aládé ìpò ní ọdí máa ń lo súnà nìyẹn súnà lọ́dọ̀ wọn bá ti gbà nìyẹn súnà lọ́dọ̀ àwọn òṣòlì yúùn àwọn gbà pé mànúkẹ́lá ánìyàn nàbí sallallahu alaihi wasallam òun náà ni ọ̀rọ̀ àjíṣẹ́ àbí ìdí wọn ti lójú àníbi tó kiri lẹ̀ torí pé tó ka àwọn òṣèlú yóò àwọn àbọ̀lú òṣùn ìrànlọ́ òṣùn àwọn gbà ike ẹ̀rí lọ́kàn àwọn ibi ti máa tọ́ka òun ni òjé káwọn lọ tó àwọn afá aláde bẹ́ẹ̀ náà ni àwọn fòkànhá

àkọ̀ọ̀rẹ́yàn bẹnu súnà àìmẹ́yọ̀ ọ̀rẹ́yàn rẹpẹtẹ tó ń gẹ tí sọ̀rọ̀ wọn ọmọ tẹ́rẹpẹ súnà ló mú wá ọfẹ́ tí irun ni ká lọ síbi irun nìkan ó rí súnà tọ́jọ́ ọ̀rẹ́yàn rẹpẹtẹ tẹ́rẹpẹ kò tí ẹ bá gbé sùn kalẹ̀ oníhun òun àti bó ṣe rí yẹn tẹ bá sálàyé tẹ́lómi yóò padà wá yé gbàtálà yí yẹn pọ̀ wọ́n padà sí ni ẹ̀wà rí súnà ẹ̀rì òyíhun ni àwọn tí èyí dáadáa fẹ́ sọ̀rọ̀ bá ipa àwọn àwọn oníṣe ahlu ti wà kí ni túnmà súnnà a torí pé tàbá ní ahad òun náà ni hum àkásùnà ọ̀nà ahàdù ṣe hum àkásùnà tòbí òun ni tàbá ní ẹni tó ní nǹkan òun náà lẹni tó ní jù lọ́nà àwọn èèyàn sẹ́wọ́n pé ahàdù adẹ̀bí súnnà òun náà ní kí ni o àwọn tó ní súnnà ẹgbẹ́ àwọn tó súnnà ti wà di jama'a àwọn náà ní ẹni tó ń ṣe súnnà tuntun wa kójọ pẹ̀lú ẹ̀ tí wọ́n ń lo táwọn ènìyàn síwájú fẹ́nu kò lé lórí ọlọ́bà Allah subhanahu wa ta'ala kò sí wá lọ́kàn pè é pọ̀ báyìí ìtumọ̀ méjì lónìí ká sọ dáadáa ìtumọ̀ mélòó ìtumọ̀ méjì tẹ́rí abala méjì yìí àbí ìtumọ̀ méjì tí ń bẹ fún ahàlẹ̀ sónà ti wal jamaa láwùjọ yìí lé ní tó bá mọ ìtumọ̀ rẹ̀ wọ́n yọ lágbòdá náà wọ́n dẹ̀ ṣìyàn lọ́nà oníròjútu bí ó ṣe dáhùn àwọn ìbéèrè mi torí pé ìtumọ̀ méjì tó wáyé ọ̀kan bẹ tá a mọ̀ sí ma'ana al'am al-ma'ana al'am li ahli general ó kárí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wọ́ bẹ́ẹ̀ nínú títà tí ń jẹ́ mùsùlùmí náà ká lọ síbi tàlá kọ̀kọ́ alìmáàna al'awwal máàna àm yadkhulu fihi jami'un muntasib ila al-islam gbogbo ẹni tó bá ti ń jẹ́ mùsùlùmí lòun wọnú ẹ̀ àádà ṣe àrọ̀wáfẹ́ àwọn ṣíà àwọn rọ̀wáàbì àwọn nìkan ló kù ní wọn kó sínú rẹ̀ ẹ̀rì pé tẹ́bà lọ sí orú Iran nìsìn tẹ́bà ń pé wọ́n máa sàwọn kan ní tí ó bá yẹ pé ṣíà ló bá bìlọ́ǹgì tí wọ́n ní ṣẹ́yìn tí wáyé pé kò bá ti bìlọ́ǹgì sí ṣíà ìrántí ìrántí ò bá lè jẹ́ kò bá jẹ́ súfí kò bá jẹ́ mọ̀tòròdí kò bá jẹ́ mọ̀tẹ́zírí kò bá jẹ́ kọ̀dàrí wọ́n máa sọ pé sùnni tí ò bá ti jẹ́ ṣíà yọmọ jẹ́ súnní mánà àmù yẹn eléyìí ni Hasan al ọ̀rọ̀ ìlọ́gbọ̀n ń káàdà wọ̀n Sufyan al-Thawri níbi ọ̀rọ̀ lọ́wọ́ bàbá ṣùhánà tààdá lọ́sọ̀tọ́ pé kún ma jàìnáka ala ṣẹ̀rẹ́ àti min al'amur fattaliha wala tattali ahwa alladina la ya'lamun Allah subhanahu wa ta'ala sọ pé àwọn alájú olórí ṣẹ̀ríà kan lórí òfin kan ẹ̀ ṣẹ̀ríà tó lọ́dún gbà níbi lórí yẹn tó lọ́ níbi ó tẹ̀lé yẹn tó lọ́ níta níbi ó tẹ̀lé ìgbà tí afáwa Hasan al-Bakari sùfìyànù káòrí ìgbà táwọn ó tún ní ibi súnnà làgbọ́ lọ́hùn sọ ẹgbẹ́ ìtọ́lọ̀ níbi ní gbogbo àwọn tó bá ń jọmọ lẹ́yìn rẹ̀ yíò ní ṣẹ̀ríà òfin ẹ̀sìn ibu ibùsẹ́ni àwọn ìmọ̀gbọ́ ọ̀tà àdá ó ní àtúnnà yíyà ṣẹ̀ríà nígbà pé súnnà òun ni òun náà ni wáyé ma shara'a Allahu wa rasuluhu bil din òun ni tí ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ tó ṣe lófin ìyẹn là ń pè ní ṣẹ̀ríà eléyìí ni definition tí àfáwà àgbáni lùfẹ́mìá táwọn náà fún wa ọ̀rọ̀ wọn yìí bí ó ṣe mú wá ọ̀rọ̀ wọn míì náà tó túmọ̀ míì fún súnnà tó bí kí kẹba ní definition méjì nígbà ní ẹlòmíọ́wà confused ẹwọ bí ọ̀rọ̀ kí imam barbahari tí wọ́n náà sọ lábẹ́ àmùlò náà wà wípé asúnniyàtú hiya li islam wal islam huwa súnnà ibi ibi jẹ́ súnnà yìí òun ní islam ibi jẹ́ islam òun ní súnnà máa nà àmù yẹn lẹ́sì rẹ̀ ló mí ìdíbà ń fàjẹ̀gbọ̀n lórí libya ibi ẹ̀sẹ̀ lè yọ̀yàn kú ní súnnà ẹ́ kẹtọ́ àwọn ọmọ jẹ́ àti kó fi káàkù hàn kó tó mọ̀ sí pé ẹlùmí ilé jẹ́ mùsùlùmí kọ́ mọ́ jẹ́ ahàdùsọ́nà kọ́ mọ́ sí náà àwọn ahàdùsọ́nà orú mánà káàkù yẹn ẹ̀rí òun náà ni àkọ́sù bọ́jẹ̀ kòmìnà albáàna àn òun fójú sí aláwọ̀kọ́ yẹn lọ أهل الأوى والبدع كالخوارج والجانية والمرجعة وغيرهم من أهل البدع eléyìí èsèjì ìtàlákọ̀ọ́kọ́ yìí eléyìí ẹ̀ṣà ni òun náà ó wà fáwọn tí ti tún náà sọ òkú mímọ̀ lú ẹ́ torí pé àwọn ààrùn sún náà tó ẹgbẹ́ mórí bọ́kù nínú ìgbéjà ẹni tí ò sínú wọn gbogbo àwọn oníṣẹ́nu pátá ní òsínú wọn gbogbo àwọn oníbídíà ní òsínú wọn gẹ́gẹ́ bí kàwáríkì ni jàmíyà ni móríjíà ni àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí di eléyìí ahàbí súnnà tí wọ́n di jama'a níbi mánà kọ́ọ̀pì wọ́n àtàbù nàbí sallallahu alaihi wasallam ọ̀tàbí ọ̀nà láhùn lè ṣáàn àtẹ́gbogbo ẹni bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ìlànà tí a ń bẹ lórí ẹ̀ وكل من استجمع لمنهجهم مبيوم ضبوا سبيل نوا واقتدى بهم واتبع سبيلهم من المؤمنين مبيوم ضبوا سبيل نوا المؤمنين المتمسكون بآثارهم إلى يوم القيامة مبيوم ضبوا سبيل فاوا شوف الجو بين القيامة يوم بينهما أبدلهم الله سبحانه وتعالى أتوا أتينا كلهم بفتح قفياتنا أهل السنة والجماعة هم ما كان على مثل ما كان عليه النبي صلى الله عليه وسلم وأصحابه رضي الله عنهم أجمعين ونيكي بوجود ما تنجلوري كاسان نبي بلوري صلى الله عليه وسلم أتاون صحابة عليه أولا ني أهل السنة ẹ̀wárí wọ́n sọ wọ́n ló kọ̀ yìí nítorí pé wọ́n dìrọ̀ mọ́ ìlànà àníbà Muhammad sallallahu wọ́n sọ wọ́n ló kọ̀ yìí lìtìmáàwò yà annahu ìtìtàmàrù alàlhaq wala yatafarraqu fi din torí pé wọ́n kójọ pọ̀ sí lọ́n wọn ò lè fún àwọn yẹ́lẹ̀yẹ́lẹ́ wàtìtàmàrù alà àyímàtì alhaq gbogbo gbogbo àwọn tó wá jẹ́ olórí ìlú wọ́n yí jáde tí wọ́n ara àròyìn ahàlùsúnnà nìyẹn alùsúnnà kọ̀rọ̀ só lórí lẹ́nu alùsúnnà ìṣẹ́ oníjàgíríjàgan nígbàtí ò bó lórí ìlú fa wàhálà táwọn èèyàn tí ó wá tó lórí ìlú ní ọmọ wá bá fa wàhálà torí náà kọ ẹni bá lẹ́rò kí èsì tí ọmọ wọn yóò máa padà tọ́jú oúntọ̀ automatically torí pé àwọn èèyàn gbà bá ti wá lọ́jọ́ ọ̀bá rí wọ́n dá padà sọ́dọ̀ rẹ̀ pé ah, ẹ̀ẹ̀dẹ̀ wá sọ tí ò sí lára wọn wọ́n sábà rú alẹ́ mọ̀ṣíṣẹ́ àwọn tí ó ti ń jẹ́ ahlu sunnati wal jamaa òun náà ní pé ń tí àwọn olùsíwájú parapọ̀ lé lórí àwọn ń tẹ̀lé na'am al-kharijuna an ahlu sunnati wal jamaa àwọn owó àwọn tí wọ́n jáde kóònù ahlu sunnati wal jamaa ẹ̀rí ẹnìkan ò ní jáde kó nínú ìjẹ́ ahlu sunnati wal jamaa lè máa إلى فعل غير مكفر أو بمعنى العام إلى فعل مكفر ṣẹ́rí ẹni tó mọ̀ jáde kúrò nínú márùn-ún òun ni ẹni tí bá tí ń ṣe àwọn nǹkan tó jẹ́ nǹkan ìpìlẹ̀ táàrùsúnà gbólé lórí tó wò dúró mẹ́ tó jáde kó mẹ́ ó fílẹ̀ ó sàtakò fún ó lè jáde kó nínú ìjẹ́ ahìsúnà rẹ̀ àmì ìmò òní tó jáde kó nínú mùsùlùmí dìmánà pàtàkì yẹn ìmọ̀ èyí tó jẹ́ fẹ́ṣà mini fáwọn tí ń ṣe gangan náà yóò máa wá jáde kó nínú mánà làkàá tí ò ní jáde súnà mọ́tò ní jẹ́ mùsùlùmí ẹni láti ṣe nǹkan tó lè sọ ní dìkẹ̀tẹ̀ rí eléyìí òun láti mọ àwọn òwúlò jáde ẹni bá wá jáde òun èémú yẹn jáde òun yóò jáde ara rẹ̀ ẹni tí ó jáde ara rẹ̀ tẹ́nìkan lọ mú jáde ó dáràn nù kò tí múrò òròyìn àárùn yẹn tó wájí jẹ máa tó kàfàrà àwọn èèyàn torí pé dédé ń bẹ ní ọ̀dọ̀ wọn kọ́lọ̀ kó ju àfihàn wọn ẹ̀wà rí àwọn èèyàn máa wá ń jáde pẹ̀lú ìdí méjì làwọn èèyàn máa fọwọ́ ara wọn fà á tí ó fi jáde kó nínú ìjẹ́ àfẹ́sùn náà tí wọ́n jẹ̀má alákọ̀ọ́kọ́ ní oṣù ha ìrújú ìgbẹ́sẹ̀ yìí tó bá àwọn akọ̀dàríyà ìrújú ayàkọ̀ á ní wọ́n tẹ̀lé ẹ̀kọ́dọ̀ wọ́n láwọn gbọ́n ju àwọn sọ̀hábà ọ ṣúdẹ́ntì àníbà Muhammad lọ wọ́n láwọn rí nǹkan táwọn ẹlòmí ò rí bí ṣe ń ti àwọn ẹlòmí lénìí táwọn ẹlòmí rò ń gbé ìmọ̀ ti dé ìwọ́n á bí ṣàtakò fún nǹkan ìpìlẹ̀ tó yẹ pé èèyàn ò lè ní onímọ̀ lóòótọ́ a máa ń tó mú wáyà ó takò ìpìlẹ̀ ó takò kùránì ó takò hadith ó takò nǹkan táwọn ènìyàn tíwájú dúró lórí kìí ṣe gbogbo ìlú ìlú fi gbà bẹ́ẹ̀ yẹn ló fa gbogbo àfá tó bá fẹ́ sọ̀rọ̀ nípa nígbà Muhammad sallallahu alayhi wa sallam ó gbọdọ̀ sọ níbàámu sí ìkàtà níbi ìgbéwá níbàámu sí nǹkan tí àwọn ènìyàn tíwájú bẹ lórí náà ṣùgbọ́n jẹ́bí àwọn kọ̀dàríyà ni jàmíyà ni ya ni ọ̀wábíbà ni sòfíyà ni kọ̀wárìjì ni gbogbo wọn pátá ẹ́ wọ́n jáde kúrò ni táwa náà bá ti rí tọ́ka nínú tí ń sọ fún wa pé báyìí lọ́rọ̀ rí ilé ẹ̀nìjà gbélé lórí mọ́nà tún ní ju ọ̀hánà lọ pẹ̀lú kí ni ajayi àkọ́kọ́ ayé ìlàkọ̀ṣe ẹ̀lú ẹmọ bá ń súná lẹ́nu kan nígbàtí ta ọgbẹ̀rú alọ́bá búrò ṣe ìyá búrò ṣe ṣe lè ilẹ̀ olóòmọ́ ìgbórí ìlànà dáadáa lẹ́wà ó ní àmá ìlànà tẹ́ wà ní ọ̀fàyè gbá kíyàn da ọgbẹ̀rú àwọn òfẹ́ gbọ́jà yìí náà tó bá yá tó bá di dámi tó bá kù díẹ̀ kó kú òun bọ̀ àtọ́dọ̀ yìí sọ fánàlá nígbàtọ̀ kọ́lọ́wọ́ kọ́ lẹ́tà fún pé tọ́ orí ikú ẹjọ́ báyìí ètè ìṣù nìyẹn kọ́lọ̀mọ́ jẹ́ pé so sọ wá ní ṣàwáàdì ẹ̀rì àwọn tí wọ́n ń lọ club gáàkì ṣe ń jayé ṣe ń fẹ́ ọ̀dánù oríṣiríṣi àwọn yóò gan lẹ́yìn bá sọ pé àràálù súnà náà lẹ́yìn náà a ní àyíbo síbo òun ní sàálù súnà ṣàwáàdì àjayé ti gbogbo nǹkó ó lè mọ́ kírun àwọn ìdí bó jẹ́ tó kò ní gbà fọ́mù náà mọ̀ tó ní àwọn ẹ̀ṣẹ̀ kan tó yẹ kó wọn ṣe tó wọn kì í ṣe tó wọn bá jẹ́ fẹ́ ṣe bí ní ó láwọn kẹta tó ń gbọ́dọ̀ pàṣì eléyìí nǹkan méjèèjì yìí sọ́ra fún gan ìmọ̀ kó bá ní ìrújú àti adùn adùn owó ni adùn fàájì tó kọ́lọ́bà bá sọ̀hánà sáárà ó sọ ẹni kọ̀ọ̀kan wa náà bákan náà kọ̀dílẹ́tọ̀ fẹ́ nìkankan ليس لأحد إخراج أحد من الناس عن أهل سنة إلا ببرهان قبول الشمس ẹ̀kù lẹ́tọ̀ fẹ́nìkan kó fẹ́nìkan yóò kú nípe yóò lágbàjá ìsáàdù ṣúnnà náà kó bá dáì àyàfi pẹ̀lú ẹ̀rí tó kẹ́ yìí mẹ́lẹ́ oòrùn tó kẹ́ ráì ó tó rẹ̀ tíyẹ̀ bá ti bá ìgbìyànjú débẹ̀ kò lẹ́tọ̀ọ́ àwọn ẹni síwájú wa wọ́n sọ pé ká máa tàwọn èèyàn ní oníbídíà kí wọ́n wá sọ di tọrọ ọfákálé kí wọ́n sọ nǹkan tó rọrùn ní ìdí ìdẹ́nu tó sọ pé ìkọ̀rọ̀jù náà tàání súnná ṣẹ̀dí ìdí kẹrù máwòyàn kú nínú ìjáàlù súnná ó lé o ewu bẹ́ẹ̀ àti mórígbọ́ wájú ọlọ́wọ́n ọba ó léwu wàhálà àti jí náà ẹ̀dẹ̀ tó lè ṣẹlẹ̀ náà àkọ́ pé kò lẹ́tọ̀ọ́ àmọ́ kìí ṣe ṣẹ́ tí wọ́n wá bí síkì tí wọ́n sọ di pé bóun ìbá ti bàjẹ́ èèyàn abẹ́ni tí ìbá ti bàjá kèjì ìrí súnà ṣe súnà ranù nìyẹn àkọ̀ọ́rọ̀ èèyàn náà ni nígbà tí wọ́n kà kó orígun kan nínú dáwà náà kò rí báyìí àkọ́ pé wọ́n ni àmẹ́ni bá fẹ́ ṣe ọgbọ̀dọ̀ wo àwọn ṣùrùtù wo ni wọ́n gbé kalẹ̀ ní ẹ̀sìn àwọn mọ̀wáyàn wo ni máa ń bẹ pẹ̀lú ẹ̀ kéèyàn gbọdọ̀ sí ti bàdáyàn kódà àwọn èrò ní ìṣẹ́ àtijù pé káwọn àkọ́ wọ́n tún sọ pé àwọ̀ lẹ́wùlà òdùrù tàwí ẹ̀kẹ̀fẹ̀rẹ̀náàmù tí ìdájọ́ pé òdùrù tàwí láti lòrùn pé ó tún ní àwọn ẹ̀kẹ̀kẹ́ títún kọ̀nfíìsì ẹ̀ nínú àwọn ẹ̀rí tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí ó ti kílẹ̀ sí tó àbá ah, ah, pè ń kéfèrí wọn ò dẹ̀ pè ń kéfèrí torí pé àrùn ah, ìtìnà nínú ìtìnà òní láwùjẹ́ ìtìnáwò sáàní ìtìnáwò àwẹ̀ àti ẹlẹ́ẹ̀kejì yẹn nítorí alákọ̀ọ́kọ́ òun ni láwọ́ gẹ́gbọ́ àwọn afẹ́lẹ́gbẹ́ gan ṣe fàlàyé náà òun ni pé agbọ́dọ̀ sọ́ra àwọn tàjẹ́ ṣàbá àwọn tí tẹ̀ ń ṣe wò rárá máa gùn lókèrè ní rẹ̀ ní bá lè pè láti èsì pè ní láti èsì mú náà tí bá ń ṣe tí ń ta àwọn èèyàn lóní bíbíà lẹ́sẹ̀kẹsẹ̀ á pè lóní bídíà lẹ́sẹ̀kẹsẹ̀ á mú wọlé lẹ́sẹ̀kẹsẹ̀ á mú mú jáde àìfarabalẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ a wà ń bẹ̀ àìgbọ́ yí gẹ́gẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí pé ẹlòmí ìgan ní ṣe máa béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló dé lágbẹ́já ti jó níbi díà wọ́n ràn wọ́n ràn wọ́n ràn ta gbogbo so ẹjí ká farabalẹ̀ kìí ti fẹ́ ẹni tí lẹ́tẹ̀ ń kẹ́kọ̀ọ́ abẹ́ni tí súnà gẹ̀ sí iye tó ẹ àwọn àfáà dáadẹ́ gbé ṣúdẹ́ǹtì kalẹ̀ ń pẹ́tọ̀ bí ó sàti kàfàrà àwọn èèyàn wa dáadáa o náà kájẹ̀ lọ mọ́ ẹran tí hadith àníbà muhammad sallallahu alaihi wasallam ilẹ̀ muslim imam ahmed ilẹ̀ nínú sahih muslim àdíkù àfáwà abdullahi abdullahuma tó ní ìdàkà fara rọ́jù àfọ́ọ̀mù fakọ̀lì bá àdíhá àhàdùhùmá tẹ́lì kan bẹ́ ti lè kó mọ̀ ìyá rẹ̀ ní kéfèrí ọ̀kan náà méjèèjì nǹkan padà sí tó bá rí bó ṣe wí tí ò bá rí bẹ́ẹ̀ ìpín kéfè ríhùn yóò padà fún bẹ̀rẹ̀ ló sọ so ká gbìyànjú láti pẹnu wá jánu fẹ́yìn tó bá kàn wá ní ẹjá rán tó pọ̀ tàbẹ́ rán pọ̀ so lóòtọ́ kìí ṣe wọ̀ àmọ́ iṣẹ́ tí yẹn bá sì ṣe ń bẹ̀ tí yẹn lè jẹ yáwájú ọlọ́run ọba ni ara àyà rẹ̀ òun lélẹ́yìn so bákan náà ni ìpèyàn kéfèrè ní ìpèyàn lórí bídíà ni ẹ jẹ́ a sọ torí tó ń sọ ní lọ́dọ̀ ọlọ́run eléyìí ti lọ́dọ̀ ọlọ́run eléyìí ti ọdẹ̀ jọ lójúlé bẹ́ẹ̀ àwọn òfin tí wọ́n gbé kalẹ̀ pọ̀ owó ìfẹ́ yẹn ni ká máa padà sọ́dọ̀ àwọn onímọ̀ tọkàn bá tẹ̀fẹ́ ṣe bí ẹni wà lójú ẹ̀wà rí àwọn ahlu sunnati wal jamaa wọ́n ní àwọn ìsà wọ́n dẹ̀ láwọn àròyìn tí ń bẹ pẹ̀lú wọn àwọn àròyìn wo ní bẹ pẹ̀lú àwọn ahlu sunnati wal jamaa nínú ìròyìn a ma máa ní kàkún sí kò hàn ní ti kí ní o ní ti ká memorize ẹ̀ ọwọ́ àwọn sọ̀hábà nígbà Muhammad sallallahu wọ́n ní tí a bá háyà tí a bá gbáyà mẹ́wàá ha ọmọ nǹkan kùrán lọ́pọ̀lọpọ̀ hátà Usman bin Affan ikú tí wọ́n fi tí wọ́n ìjọ fi pàájí bí jẹ́ pàájí ní ka kùrán lọ́wọ́ ni àwọn ìṣíwájú wa máa ka kùrán gan ní mú tító kùrán káwa náà lè ní kẹjíká jọ wọn alhamdulillah ẹlẹ́ rí nígbà tí kí súnmù tó gbalẹ̀ tó báyìí ní ìjìmá sí kùrán kéré gbígbalẹ̀ bí súnà tí ń gbalẹ̀ sí náà ni kòrán náà ń gbalẹ̀ sí ilé tí èbá sì sí òbáàbò nínú àwọn ọmọ wa ìdíkà àwọn ògbìyànjú ẹ̀ lọ́kùnrin wa lóbìnrin wa èyí nínú àwọn achievement tó yẹ ká lé fáwọn ọmọ wa òun nìyẹn ká lé pé á ọmọ mi lọ́kùnrin yìí ọmọ mi lóbìnrin yìí gbóòlù tẹ̀tẹ̀ ha kòrán kó àwọn ẹ̀kọ́ tó ní láti ìwé rẹ̀ àwọn àgbà náà kò yọ wálẹ̀ àtúbàtẹ̀ fún àdífì ìfẹ́ ọ̀sọ̀ pé tí ẹ bá wà ìjẹ́nà tán wọ́n mọ̀ sọ pé ìkọ̀rà wọ́rọ́pẹ̀ kàmàkúntà fi júnìyà sọ́rọ́pẹ̀ ẹ máa kà á máa wí tẹ̀léra máa kà á tẹ̀léra bó ṣe ń kà láyé ní tó bá kà láàrín òun yóò jẹ́ ipò rẹ̀ jọ wà lálìjẹ́ náà so ó bá já yà kan náà láàánà máa kà lójúmọ́ ni ẹjá máa kà á ká máa ha díẹ̀ díẹ̀ yóò padà sárájọ́ àbẹ̀lọ́ ọ̀bàbá kan àtàlẹ̀ iná lọ́dẹ̀ sọ́ọ́dí ọ̀rọ̀ fún ọlọ́bàá jòkó lè fún mọ́ nínú wa ọlọ́bàá máa sọ̀hánà àtàlẹ̀ inú ti ha ọlọ́mọjọ́ gbàgbé máa so ká máa mú ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ Kùránì ó dùn gan ó dẹ̀ sí معرفة وفهما وتمييزا للصحيح من أو أهل السنة والجماعة وما نكا كنت حديث لا تبقوا يكين يا حديث ينسو بجان olú àwọn ìjòkó tàà jòkó lẹ́yìn ara jòkó tí ẹ̀sùn ma fi ń gbàgbọ́ yé máa ní àdéṣì sí ni àmọ́ta bá wà sórí ìjòkó báyìí ká mọ̀ pé us ní láwà ẹ̀ ká mọ̀ máa sùn ká mọ̀ máa sàròyé kama ma jẹ́ kí nǹkan míì kókó wa láìrójú kú níbi àti máa concentrate káàkì máa mọ̀ tí ń lọ àti tí ọba wí eléyìí nínú àwọn kan tó ṣe pàtàkì ni bákan náà àhàdí ìkábójútó rẹ̀ fáwọn ọmọ wa ní fún ilé ara wa gan náà láti máa ẹni ọlọ́run bá ṣe nírọ̀rùn fún láti kọ́kọ́ mú sọ́lá àhàdí tí ó ti lè máa pé pé àdíṣù sọ̀hìnrì ní àbí bọ̀ẹ̀yẹ́fì lélẹ̀ yìí àbáwọn ọ̀ràn mí nínú hadith so kí á gbìyànjú láti mójútó káàdì bá ju àwọn ẹni síwájú torí pé tábá wo àwọn ulama wòlẹ̀ hadith yìí àwọn a rí pé àwọn náà ni àwọn tí wọ́n gbé súnmọ̀ dání tó gbé ó jẹ́ ẹ̀ mọ́sílárù ìpìlẹ̀ nínú mọ́sílárù tàlàfí ọlọ́bàbá subhanahu wa ta'ala tí ó ṣe ní rọrùn fún wa bákan náà pẹ̀lú pé wọ́n wá dírọ̀ mọ́ nǹkan táwọn ẹni tíwájú ń bẹ lórí ẹ̀ nígbà ìbámu sí kùránì wọn tí wọ́n mú ojú tó kùránì tẹ́ mú dúró hàrí ẹ̀ máa tàmà sókè bí i ha bí i máa bí fáhàmì sálàfẹ́lẹ̀ ọ̀nà pẹ̀lú àgbọ́yà àwọn ènìyàn tíwájú ni wọ́n mọ̀ fi mójútó méjì yẹn ìròyìn àkọ́kọ́ nìyẹn inú ìròyìn wọn ṣe àmúwá fún wa ìròyìn kejì nínú ìròyìn àwọn ahlu sunnah wal jamaa annahum ahlul wasat wal i'tidal àwọn ahlu sunnah wal wọ́n mọ̀ ń wà láàrin gbogbo wọ́n yìí lé jù wọ́n yìí balance tí wọ́n èé ṣe ìkókòkò mọ́ra wọn kọ́ wá wà lórí ìtọ́rọ̀ lárọ́ jù kọmọ̀ tàpá wọn lódodo kọ́ wá òun balance wọ́n kọ́ sọ balance ibi tó wà á gbé e sórí òṣùwọ̀n Quran àti Sunna á gbé e sórí òṣùwọ̀n àwọn ènìyàn síwájú àwọn balance àbọ̀ balance ti di so àwọn ahìrì súnmẹ̀sì wà jẹ̀má àwọn ibi tí àwọn balance sí wọ́n mọ̀ balance sórí òdodo ni

ìwà láàrin gbogbo wọn dàbí ẹbí ìwà láàrin gbogbo àwọn mùsùlùmí tọ́lọ́dọ̀ pé wákàtí àríkàjà àjẹ́kùn ó máa jáwọ́ wọn pàpà báyìí láti ṣe ní ní ìjọ àárín gbogbo ó láwọn alùsúnà ló bá náà tẹ bá wo àwọn onífẹ̀ẹ́nú aláǹtẹ̀kù ń bẹ nínú wọn aláǹtẹ̀kù ń bẹ nínú wọn nínú àwọn ètò ti lọ ẹ jẹ́ ká wo abala ìbàdàn ìjọsìn ìṣe ìjọsìn ní lọ́dọ̀ àwọn onísúfí ọ̀dọ̀ àwọn ṣíà ẹni pé lọ́dọ̀ tí wọn àwọn ń ṣe ìjọsìn lórí ẹ́ lérí àìrẹ́rí ìjẹ́ ìwọ́nú súnà láti mẹ́kà fún sí ìtọ́ka tẹ́nìkan bá ní a ṣe nǹkankan si àdínàwọ́ sí ẹjá fún kílẹ̀ ẹ̀ kódà òun gan ṣe nǹkankan àlọ́ challenge ẹ̀ta ṣe rẹ́ẹ̀dì ni à àwọn wà lékún mọ̀ ni tó bá mọ̀ bẹ́ẹ̀ so àbí ká kọ́ mímọ̀ tí ò sí lọ́dọ̀ rẹ̀ tó bá ikú bá ṣe pẹ̀lú àìmọ̀ kan àbáwọn onítúfí kò rí bẹ́ẹ̀ o àbọ̀ sọ̀rọ̀ kò sí tó lè sọ kò sí tàlẹ́jì fún òní bèèrè bèèrè so wọ́n tó kọ́ ipé ẹni bá bèèrè bèèrè bí ìgbà tó fẹ́ tapà fà bí ní tí ò yé wọn so àwọn ahlu sunnati wal jamaa àwọn òbí báwọn yóò ti ṣe rí àtàwọn ṣíà àwọn ọmọ ẹ̀sìn lọ́hùn láì rí tọ́ka ìyẹn làdájá sílẹ̀ ti pọ̀ lọ́dọ̀ àwọn méjèèjì torí pé àwọn òníkà tó tẹ́rí kòrò sí lọ. ṣọ́wọ́dá wọn tí wọ́n pè wọ́n ní nasiriyun àwọn nasiriyun yìí àwọn ìjẹsìn lọ́rùn páálí fún èkí fún wọ́n dẹ̀ pẹ̀lú ẹwọ́rẹ́ ààrùn súnlẹ̀ ti wọ̀lì jọ̀mọ́ òun sí lọ́hùn àmọ́kú tó sí lọ́hùn yóò rẹ̀ rí ẹ̀rí lòun fi sí lọ́hùn torí kó ń gbà pé àlàáṣú fìlẹ̀ ìbádẹ́ àtàkẹ́síyà nípínlẹ̀ níbi ìjọsìn òun ní kí ni àtàkẹ́síyà ọgbọ́dọ̀ rẹ̀ rí àlàáṣú fìlẹ̀ àṣìyá alẹ́ níbi gbogbo nǹkan pátá gbogbo nǹkan mèremère ẹnìkan sọ sí orí facebook bóyá wọ́n kà fún mi ní èní nínú lecture tí mo tẹ́ ní láti ó ní àwọn kọ̀ndẹ́mù bídíà microphone tó ló ń kọ́ gáàsì tó fi sójú kọ́ tí báwọn òyìnbó ló ṣe gbogbo àwọn nǹkan mìírí mìírí tẹ́ rí ìyàtọ̀ fẹ́sìn ìpìlẹ̀ nínú ẹ̀ ìbáhà mọ̀bá ọlẹ́tọ̀ ẹ̀rí ní ọ̀sọ̀ pé ẹ̀mẹ́ṣe nǹkan yìí ẹwà àwọn ẹran tá ń jẹun gbogbo ẹran ló lè jẹ àfẹ́ ẹran tó bá rẹ́rìí fún pé mọ́ jẹ gbogbo nǹkan ló lè lò gbogbo nǹkan ló lè mú àti nǹkan tó bá rí pé mọ́mọ́ ilé mọ́jẹ̀lẹ̀ ìpìlẹ̀ nínú gbogbo nǹkan òní lè ṣe àdúgbò rẹ̀ àmọ́ ìpìlẹ̀ nínú ẹ̀sìn àtà òkè díyà àdúgbò sọ pé àlàábà lásọ́ra ẹ̀rí ní ó sọ pé ọyá ìyẹn làwọn ahùn súnmọ̀ tí wà jàmá wọ́n balance láàrin àwọn sófí àti àwọn ìrìyó àwọn tí wòye sí náà ń parí àbáṣẹ́rẹ́ pé wọ́n tẹ̀ kó gbogbo ẹ̀ àti nǹkan tó lẹ́rìí àti nǹkan tí ò lẹ́rìí ìlàwọn tí ń ti náà ìjẹ́ ìwà láàrin gbogbo ahùn súnmọ̀ tí wà jàmá níbi orúkọ ọlọ́wọ̀n ọba àgbọ́wùlọ́ wọ́n ti fáàkì ó tún wà láàrin gbogbo àwọn kan ní àlùmọ́ àwọn eléyìí yunkiruna al-asma wa sifat jahmiya àwọn jahmiya ní mọ́lọ́lọ́wọ́ olókọ kò ní ròyìn bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn kan náà tó ń bẹ tó tó yàtọ̀ fáwọn àyùmọ́síra àwọn gbà ikú ọlọ́run bá ní orúkọ ọdẹ̀ ní ìròyìn ìròyìn ẹ̀gán wọ́n ti mọ́ sọ pé ọwọ́ ọlọ́run dàbí ọwọ́ lágbájá àbọ́dàbí ọwọ́ ọ̀hún ṣẹ̀rí pé àwọn fi rinlẹ̀ wọ́n tún sàṣejù lórí ẹ̀ àwọn kan wọ́n jẹ́ ká fún pàátá alùtúnà wa sọ pé ọlọ́run ló kọ oníròyìn amókọ tó bá sọ rẹ̀ ní o ẹni pé lọ́dọ̀ àwọn kan lọ bá àárín o wọ́n tí ibo ló wọ́n sọ pé kò ẹ̀rìn ó kọ èròyìn ọlọ́run bọ́ wá dàbí báyìí

àwọ̀ ọmọ gbogbo tí yẹn bá rí lèyìn mọ́ mọ́ alẹ́gbẹ̀ rẹ̀ sọ fún agbogbo ṣe rí ní iná nǹkan á sì rí ilẹ̀ fún léyìí tọ́tọ́ sí Allah subhanahu wa ta'ala bákan náà nípa al-qada wal-qadar àwọn ahlu sunnati wal jama'a wọ́n bá láti táàrin àwọn kọ̀dàríyà àwọn sí kọ́dà ni wọn Abdullahi ibn Umar ọkà fara wọn ó ní ẹ́ ó ní ẹbá ń sọ fún wọn ó pé èmi Abdullahi ibn Umar mo mú ibọ́ kù ní ọ̀rọ̀ wọn mo yọ kù ní ọ̀rọ̀ wọn àwọn náà fún ọdẹ yọ kù ní ọ̀rọ̀ mi kí làwọn sọ wọn lọ́lọ́wọ́ ò ní mọ̀ so àwọn àìsùn náà wọn lọ síbẹ̀ àwọn kò sí kọ́dà àwọn jẹba ríyà àwọn jíjà yìí pé ọlọ́run ọba ní ọjẹ́ wá ń pa sí gbogbo nǹkan lọ́mọ ìyẹn dàbí ìyẹ́ ìyẹ́ ìyẹ́ ẹ̀dẹ̀ tó wà níbi afẹ́fẹ́ táfẹ́fẹ́ ń gbé sí bó ṣe wù ú lóògùn nǹkan tó bá jọ ọlọ́run kan jẹ́ ń pa ní ó tún á pa ẹlẹ́sàn lérí ẹ̀ ẹgbẹ́ wọn ròyìn ọlọ́ba pẹ̀lú àbójú yẹn wọ́n á sún yẹn báláǹsì ẹ̀ ìpè àkọ́dàrú bẹ ó ti rìnlẹ̀ ó dẹ̀ ní mọ̀rọ̀ ọlọ́run ní mà ìmọ̀ ọlọ́wọ́n ọba kọjá bẹ́ẹ̀ ó mọ tó ti ṣẹlẹ̀ ìmọ̀ tó ṣẹlẹ̀ lọ́wọ́ ó mọ tí ó padà ṣẹlẹ̀ ó mọ tí ò ní ṣẹlẹ̀ tí ó bá ṣẹlẹ̀ bó yóò ti ṣẹlẹ̀. ọba ti ń sọ nípa àwọn ọmọ náà nígbé táwọn ọmọ náà mọ bẹ̀bẹ̀ pé ẹ̀kọ́ àwọn jáde káwọn lọ tún sí ọwọ́ àwọn ṣe ọlọ́run níbẹ̀ bá kọ ọdún padà sáyé kí wọ́n fi ilẹ̀ tó mú ọwọ́ náà ìwọ́n tó padà ṣe ẹ̀kọ́ kò ní ṣẹlẹ̀ ọjọ́ bá ṣẹlẹ̀ ó tún mọ bí ó ṣe rí nígbà wọn béèrè àwọn ọmọ kèfèrí

tó ti tẹ̀sà tó náà fi tẹ̀sà òun náà wíṣ àti ṣe nǹkan tó ṣe yẹn bẹ́ẹ̀dẹ̀ ni Allah subhanahu wa ta'ala onímọ̀ ìmọ̀ rẹ̀ tó ní ọwá kọkalẹ̀ òun ni kọ́dà òun náà lọ́dẹ̀ dáwà ó dáwọn tẹ́ta ń ṣe onímọ̀ ṣe à ó wá fún mi nìyàn nínú ìmọ̀ ṣe à pé èmi wish wọ́n náà ma wish òun ní pé Ahlus Sunnah wal Jama'ah wọ́n balance ìmọ̀ làwọn ọmọ tí kọ̀ntró yìí ọlọ́ọ̀bá kọ́ bá sọ gbogbo àwọn afẹ́sì tí wọ́n ti wá kó bá wá fún ẹlẹ́sàn lórí Ahlus Sunnah wal Jama'ah ara ìròyìn wọn òun náà ni níbi alùwáàdù wẹ̀lùwàáyì ìfọ́nìsì ọlọ́pù promise àwọn ẹni rí ní ẹ̀san àti ìsàdéhùn ìyà fáwọn tó bá jẹ́ àwọn kèfèrí òun ìpàṣẹ́jù mẹ́ nínú àwọn tó ṣe àṣẹ́jù àwọn wàhídíyà wàhídíyà yẹbi kàwárì débi pé ìbẹ̀rù ìbẹ̀rù ìbẹ̀rù táwọn ti jíwájú wọ́n fi pé gbogbo ẹni yóò tó bá dáhùn ẹ̀bẹ̀ ńláńlá kó tẹ̀sì náà kèfèrí ni ó mú kí lọ́dọ̀ wọn kèfèrí ni àwọn alùsùn náà bá wọn yẹn ló fà á táwọn èèyàn bá ń pàṣẹ àwọn alùsùn náà bá wọn lọ

náà òun náà ní pé àwọn tí ó jọ pé múrìjìá àwọn jọ kó sí ti wọn àwọn tẹ̀mí bí pé ah, rọjá ó lékè lọ́dọ̀ ti wọn òun ní pé ìran kan ọlọ́run ṣe àánú àwọn ọlọ́run ṣe àánú àwọn ẹgbẹ́ àwọn ọba wọn lẹ̀ yóò bá ìlànà àwọn múrìjìá ń bẹ lọ́dọ̀ wọn díẹ̀díẹ̀ kódà àwọn bá ti gbèsè kèfèrí kèfèrí ọlọ́run bá ní sílẹ̀ náà àkèbèrí gẹ́lẹ̀ wà lìjẹ́ náà nígbà tó yọpá ìmọ̀ kan lè fi ń sọ̀rọ̀ fẹ́yìn dọ́rùn bọ̀ nílé náà òun ní pé ìran kan yẹn lékè jù ni àwọn àrùsùn ìrìnà ti wà jàmá àwọn afáwà sọ pé àyíjúkú jù ra wọn lọ a máa níran kan ẹ̀sàn lọ́dọ̀ ọlọ́run a lè máa bẹ̀rù ìyọ ọlọ́run ọba nígbẹ̀rún àwọn afáwà pé tó bá kù díẹ̀ tí yẹn bá fẹ́ kú bóyá ń táìmù ààrẹ ni ẹ́ àbíyàn fẹ́ lọ bọ́lọ́wọ́ ọba ni kí wọ́n máa ran kan orí kí wọ́n máa ran kẹsàn ọmọ rẹ̀ tó wọ́n kọ bọ́lọ́wọ́ ọba dáadáa kó wá fi dáadáa kó fi kán ìgbésí ayé rẹ̀ kó fara dá kó ti sùúrù lọ bọ́lọ́wọ́ ọba kó wá máa ran kan pé òun lọ rí kí ọlọ́wọ́ ọba ilé yìí ni wọ́n ní kọ́ máa lọ bọ́lọ́wọ́ ọba lẹ́ni tí ó ti lose hope tó ti jákàn fún orí ọlọ́wọ́ ọba nínú ìpìlẹ̀ karùn-ún tẹ́gbẹ́ àwọn amúnsọ́nà tí wà jama wọ́n bá láti ilẹ̀ oní ọrọ̀ àwọn sọ̀hábà wọ́n bẹ láàrin ṣíà àti kàwàríjì àwọn ṣíà bá dídí pé àwọn ará ilé àtijọ́ Muhammad sallallahu alaihi wasallam wọ́n bọ wọ́n wọ́n pe Títí àwọn kan lọ́dọ̀ tí wá ní ìgbà yìí tẹba lọ sí ẹgbẹ́bà ń wo kan tí ìṣẹ́ bá ń ṣe lórí mídíà. Wọ́n máa sọ pé àwùjẹ àwùjẹ nọ́ọ̀tì jẹ́ wọ́n tí wọ́n ń pè Hussein kọ́lọ̀ máa kọ́jọ kọ́ bá sàmúnà wọn. Mo jọ pé Southwest ní ìgbà yìí àwọn tó ní wọ́n gbé wọ́n gbórí pamọ́. dáwà súnnà yìí ó ti jẹ́ kí àṣírí ó tú fún òlè nà yẹ jáde àbẹ̀lọ́bà bá sọ́nà tààlà kọ́lọ̀ tó tọ́ kó tó rán súnà lọ́wọ́ jù báyìí lọ láwọn ìlú kan kan so àwọn kàwárí àwọn kàfàrà àwọn sàhábà wọ́n ní ah, ẹ̀rí tó lọ́wọ́ fi ròyìn wọn kọ́ ní ah, wọ́n ti ṣe wọ́n ti padà kó lórí ibi táà nílùú wà tọ́lọ́ fi ròyìn wọn lẹ́yìn lọ́dọ̀ tí wọ́n lọ́wọ́ àwọn tọ́lọ́ fi sáàlì jẹ́ náà السابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعوا بإحسان وجمعا ورضا عنه ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó sọ fáwọn ẹni síwájú dáadáa ní àwọn àwọn hajjirun àtàwọn àǹsọ́ àtàkó tẹ̀lé wọn dáadáa ọlọ́run ní òun yóò ní sí wọn ọ̀nà yóò ní sí tọ́lọ́run ti fún un kódà àwọn wá dápọ̀ àwọn àjìrú ló sọ àwọn àǹsọ́ olóhùn owó bí ọ̀sá ìjẹ́nà wà ní sọ pé rújí àtẹlẹ̀ wọ́n padà kó lórí títà nẹ́bí wa sọ́lọ́wọ́n ọ̀mọ́ pé wọ́n padà lùgbà lẹ́yìn ànẹ́bí àdúgbò mọ́ tó tẹ̀lẹ̀ àbẹ́ wa ń sọ pé nǹkan yẹn ayé àyẹn ò ní tẹ̀lẹ̀ mọ́ ara dáwọn àkàwárí dìde ṣiṣẹ́ nìyẹn ìdí àwọn sọ̀hábà ní kékeré ìṣẹ́ ọwọ́ wọn ni náà àwọn àrùn súnmọ́ ti wà ìjàmá wa balance wọn bá ẹ̀rì àwọn ṣe hàn lọ débi pé àwọn láwọn kó fẹ́ àwọn ará ilé àníníbi sẹ́mi débi pé wọ́n tó ọlọ́ wọ́n ọ̀dẹ̀ lọ pẹ̀lú àwọn kàwárí pé wọ́n ṣà ìmúore débi pé wọ́n kàfàrà wọn pẹ̀lú kébè gbogbo wọn yẹ́yẹ́ àwọn tó já ìṣúná gbogbo yẹ́yẹ́ ni wọ́n nífẹ̀ẹ́ wọ́n nífẹ̀ẹ́ àwọn ará ilé àníníbi wọ́n fún wọn níwọ̀ wọn wọ́n mọ̀ ìpé àwọn níwọ̀ méjì wọ́n níwọ̀ sọ́ṣọ̀lá ìjẹ́ sọ̀hábà sáàdìbí wa Muhammad sallallahu alaihi wasallam ìjẹ́ wọn ẹ̀rí wọ́n ní wọ́n fún oníwọ̀nyí ó tó á fún oní ìwọ ọ̀rọ̀ọ̀bà ìsúnmà níbi wa wọ́n súnmà níbi lẹ́bí gbogbo àwọn sọ̀hábà yókù ní wọ́n àwọn gbogbo yẹ́yẹ́ àwọn ẹni tó lóore jù lẹ́yìn ànẹ́bí nínú àjúmọ̀ yìí lẹ́yìn ànẹ́bí wa Muhammad àwọn sọ̀hábà ní ẹni tó wá lóore jù nínú gbogbo wọn ni Abubakar Siddiq lẹ́yìn ẹni Umar ibn Khattab lẹ́yìn ẹni Uthman ibn Affan lẹ́yìn ẹni Ali ibn Abi Talib kọ́dí ọba àìhùn àjùmáyìn wọn. náà inú ah, òun ni sàbátò wọn aláàpá wọ́n máa ń dúró lórí òdodo ẹ máa mọ̀ yẹn pẹ̀lú wọn tẹ́ bá wá pẹ̀lú wọn ìwọ a tó ń gbèrò ti fi lórí ẹ̀nu wa kọ́lọ̀ máa yẹ wa kú lórí ẹ̀ láyáyé gbogbo ẹ̀nu kí èsì gbé bẹ́ẹ̀ á ń tó dùn pọ̀ ní oríire ní kí èsì súnmọ̀ nígbà Muhammad sallallahu alaihi wasallam ti kó dín lówó kò ní ah, ilẹ̀ orílẹ̀ ayé gbogbo ẹni bá fẹ́ kọ́ lé jíjẹ́ ọgbọ̀dọ̀ wá gbá yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ tọ́lọ̀ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀fẹ́ ní ìkàntẹ́nà kóre ńlá ló ti fún ọ́nà ah, gbogbo mọ́tò ti bẹ láyé yìí ẹnìkan òye gún àfikọ́ wá gbá yọ̀ǹda lọ́wọ́ rẹ̀ yóò tún máa sakọ ní sàbọ̀ ẹ̀fọ́ kó orí ńlá ni àkókò ti wá tóun ní orí wọn tó tọ́lọ̀ ń tẹ̀yàn ní ahàlì tó ní ṣe wáyé jẹ̀mà ó tọ̀kan ní ó tẹ̀yàn ní ọ̀kan lára wọn torí pé tí yẹn bá practice ẹ̀kọ́ tẹ̀ tí yẹn practice ẹ̀ ó mọ̀ inú yóò pọ̀ mọ̀ yóò bá rò ó pé àbóòtú wà ní àdìgbẹ́ náà oríire pọ̀ ń bẹ̀ gan ewu wá pọ̀ láyé yìí ọlọ́run ti súnà nígbà Muhammad sallallahu alaihi ó ṣe é ní ìjọmọ̀ ìròyìn kó ní ewu ni ẹwọ́ bí àfáwà ìmọ̀mọ́lẹ́gbẹ̀ ọ̀dọ̀láàyìn omi ẹni pàtí gùn yóò láà kú ìgbòho ayé yìí الحد الوحيد هو سنة النبي صلى الله عليه وسلم ó ní solúṣà tà ní fún gbogbo problem káyé yàtà kìyàmù súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam ọwá ní ẹni bá ti gùn yóò là yóò máa yọ fún yìí wáyé yóò máa ká lágbàjá jì sí bẹ́ẹ̀ àyíní súnà tẹ̀ ní tàmẹ̀gbó pamọ́ sí bẹ́ẹ̀ àyíní súnà tẹ̀ ní tàmẹ̀gbó ó ti dàbọ̀ sí bẹ́ẹ̀ kí ló fà á tó kò sí súnà tí ẹ̀ bá ti tún ní ẹ̀yí sàmẹ́bí mú wá là ń sọ òun gan ó mọ̀ pé ó ní làǹfà tó tààrà gidi nínú ìgbésí ayé mu yóò dẹ̀ mọ ní ọ̀sẹ̀ dáadáa àti ìpàdé ọlọ́wọ̀n bá dáadáa kọlọ̀bà bá sùhánà àtàlà àtàwà àtàwọn ọmọ wa àrọ́mọdọ́mọ wa níbi tí ó pè sí kọlọ̀bà kọjọ kó ti gbogbo apátágbà lálùsùnà ó ṣe wá lẹ́ni tí ó mọ̀ tẹ̀lá nẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam na'am alùsùnà ní ma ń jú ní ọmọ ní sára tọ́lọ́bà pọ́tọ̀ kan fẹ̀sẹ̀ wa mọ́lẹ̀ òyìnbó ọ̀tún wó sí ẹlùmí ọmọ tuntun náà yóò mọ̀ gbà èsù ní bẹ̀rù bá o tó bá ronú jinlẹ̀ dáadáa àwọn tó ń bẹ̀rù yóò ní lú ọ̀nà kò dẹ̀ sí kankan tí a fẹ́ fáìlì ẹ̀ torí kò ṣe súnà nígbà Muhammad sọ̀rọ̀ àgbẹ̀dà pátákìlá rẹ̀ fún ọmọ yìnyàn sẹ́yìn tí wọn ló fà lù ní àbíkítọ́ ọlọ́run ọba so ọlọ́run ọba bá fara ta ní àlùsùn náà máa ń wò ara òun ni wọn wọ́n dúró òníwọ̀ tó wọ́n sì náà bẹ́ẹ̀ ni ìdùnṣẹ́ ni àwọn ìmọ̀ ọ̀tà àdá òun náà fi ròyìn ròyìn wọn والقطع لما هم عليه أمر لا ينازع فيه إلا من سلب العقل والجيل ó ní níta àgbàyòrò ní gbéyà ní tí ń dẹ̀lọ́gbà àwọn tí a ń já àrùsún náà wò àwọn òmìnirí ní àwọn àfá àwọn ènìyàn nínú àwọn àrùsún ní ṣùgbọ́n ìjẹ̀má ní tí ń dẹ̀lọ́gbà wọn nínú mọ̀ni àmọ̀dájú ni ẹ̀kọ́kọ̀ balẹ̀ lórí tí yẹn ṣe ni tí wọ́n dẹ̀ lè sòdodo ni àwọn ọ̀rọ̀ alámọ̀rí kan tí ò sí fanfà afẹ́ntílà káyè bá ti lọ tó tẹ́fẹ́ fún òun yóò sọ pé kò lẹ̀ nínú ìròyìn wọn òun ní pé tí èèyàn bá jẹ́ ó wá wà lórí súnà níbi lódodo ó dẹ̀ pàtìkẹ̀ bó ṣe kó pàtìkẹ̀ láyọ̀ dúró ohun mọ̀nìkọ́ lápáhùn yà á náà mú tọ ìfàtúnmọ̀ sọ̀rọ̀ ẹni bá takò wọn ẹni bá lóhun bá tí wọn ní ọ̀bá bá wọn tẹ́ ẹ́ kò lè rí wọn ní lára kò lè kó nira bá wọn

bẹ́ẹ̀ ni láyàdógún fún ọmọ ìkọ̀dára wọn ẹni yóò wù tí ó bá bá wọn ṣe kò ní ní wọn láà hátà yá ti àmọ̀rọ̀ mọ́ àwọn àwọn kẹ̀dà yìí títí tí alámọ̀rí ọlọ́run fi dé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe wọ́n Muawiya búnà àdìkúrọ̀ òun tó òjíṣẹ́ ọlọ́run lọ sọ pé látàzádù tọ ìbátúnmi ummati mọ̀nzúrí na láyàdúrú hùn kìrìlẹ́nu mẹ́kọ̀dàdà hùn láti àtàkùnmọ̀ sáà ó ní ìjọ kún oníyẹ̀kùn ní bó nínú ìjọ mi wọ́n máa dènà lọ́wọ́ fún ọlọ́run ni ó máa ràn wọ́n lọ́wọ́ àwọn náà kọ́ ẹ máa wo achievement gbogbo àwọn táwà láwọn àgbègbè kọ̀ọ̀kan inú mi dùn pé àwọn táa ti mara wa lórí súnnà yìí ti tẹ́ ọ̀rọ̀ lọ́lọ́ ni a pàdé lórí jòkó yìí tí ìbá flashback àtàwọn ìdojúkọ tí wọ́n ń dojúkọ dáwà ń jọ mi tí ìbá lọ wo bọ́lọ̀ ti gbé ìgbà e nígbà wọn lè fi sínú ìjàmọ̀dá àwa wà lórí wàhálà kan asáwà dúró ó lè gbàdúgbò yíbọ́ sọ́ di àdúgbò tẹ̀kùfèrè lágbára ọlọ́run ó dá àtàbà ní last blood wa lórí ẹ̀mí kìí sàdúgbò yìí so ọ̀rọ̀ ní padà dé pàǹtí láti pàtẹ wọn ní wọ́n fẹ́ bí ìyàjẹ́ wọn lọ ọlọ́run wa kó wa yóò wá sínà lọ́wọ́ fún wa débi pé àwọn ni wọ́n lọ report àwa ni wọ́n tún wá ń bẹ̀ pé ká bá wọn bẹ̀bẹ̀ kún ọmọ tí wọ́n mọ́lé torí pé ó tó tọ̀ jẹ́ pí commissioner of police Lagos state ní jọ́nà lọ́n àwọn àwọn tó ní ká máa bá wọn bẹ̀bẹ̀ ó ní àárín bẹ̀bẹ̀ ẹni àkọ́kọ́ wá bẹ̀ mí ẹni ẹlẹ́kejì bẹ̀ mí wá àwọn ilé ìjọba ipá wà lábá wà ní gọ́ọ̀mẹ́ntì àwọn alóyẹ ká tí ọmọlé náà àtọ́yẹ káwọn ilé ìyọ wà ní ìlú ni àwọn ìwá sọ̀rọ̀ kan jọ́nà lọ́n lọ́wọ́ jíkẹ́ lè lọ́rọ̀ ó ní à tí bá ní àti bá ṣe ṣáàtì ìyàfẹ́ lò tán yí pé ọlọ́run lè sàmànà àwọn ọmọ tí a ń bá wa fa wà láì pé ọlọ́run lè dúlé ìmẹ́ mi sáàbí mú ní sáà ń wá náà nù gílà tó wá sí ọdá ìjá lọ bá ń bẹ̀bẹ̀ bá ti bá bẹ̀bẹ̀ ń pàǹkì jọ́nà lọ́run yìí tí mo fi tì wọ́n mọ́lé máa àmá tó adúgbẹ́ tí wọ́n bẹ̀ ń bẹ̀ ń jọ́nà lọ́wọ́ gbogbo yẹn lọ́lọ́ ti sàmà wọ́n ti kú olórí ìlànà yẹn àwùjọ wa náà wá fi ọwá ní kọ̀ọ̀kan balẹ̀ náà mo wá ń sọ fáwọn èèyàn níjọ́ tí ọlọ́run fún wa ní ṣẹ́gun yìí torí pé wọ́n rí olówó sọ̀pọ̀tì wọn tí ń gbówó kalẹ̀ sọ̀rọ̀ pé sojú abáyọ̀ fi ń gbó fáwọn ọlọ́pàá tí wọ́n ń bribe wọn igbó kan sábì àjẹ wa ọlọ́run wá sí àjẹ mú ní ah, àwa kọ́la ní dáwà yìí o mm. agbágbára tiwa ni kò dé gbogbo ọlọ́run ọba ni ó ṣe òun ló ní òun ló lè márùn sí rẹ̀ wá tí ó dáwà náà bá wo ọ̀pọ̀lọpọ̀ ìdájúkọ sí ìdájúkọ dáwà ìtọ́lọ́run márùn sí wa èyí ó rí pé áà ah, àrùntí yìí ju agbára ti wà lọ ọlọ́run bá lóní kọlọ́run bá kọjú ọjà ìkọrùn wà lọ́rọ́ láti lè dúró lórí rẹ̀ kálẹ̀ ah, bákẹ́rẹ́ Imam Bukhari àtàwọn àfáàní wọn ti ń lórí pé àwọn ahàlù sunna làdé sì ń bá wí kọlọ́ba kọjú ọkọjú wa lọ́kàn nínú wa nínú ìròyìn wọn òun náà ní pé èyí sọ hàn àdàjọ́ mẹ́ta kẹ́mẹ́ kẹ́mẹ́ ti mọ̀sí ní wọ́n máa ń ti dúró kò rí pé káwọn sùn ọjọ́ kan àwọn èrò pé lórí pé dáwà àwọn ọmọ sọ pé eléyọ ọ̀dà tọ̀ wọ́n ọ̀dà wọ̀ lọ́yìn ìfẹ́ wọn ní sáwà tí wọ́n sọ fún kìí ṣe ti kórìíra kìí ṣe tèé bú ọmọ búyàn bàjẹ́ àwọn ohun àfàlàgbàjá náà irọ́ wọ́n fẹ́ sàlàyé ni kẹ́ni nínú lè túbá ká lè bá àjọ sóríire nísìn ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó tó lówó táwọn bẹnu lé wọn èwo ló jáde lọ́sọ bí ṣe rí sẹ́yìn bísẹ́ẹ̀sì

so ìfẹ́ ni wọ́n ní tó túbọ̀ wọ́n ti wá nífẹ̀ẹ́ kí mùsùlùmí ọjọ́ kan wọ́n nífẹ̀ẹ́ kí mùsùlùmí ọjọ́ kan alàlhàkì wà sílẹ̀ lórí òdodo ni ọlọ́bàá máa kọ́ nínú ìròyìn wọn ní pé alẹ́sìdá àwọn ìsìdá àjàhìmẹ́tìlúdà alẹ́ọ̀lọ́wọ̀d àwọn àfáàtò tó dédé ọmọ ìsìnkiri wọ́n mọ̀ ń wá pẹ̀lú wọn wọ́n mọ̀ ń kọ́ ṣe wọn àwọn tí tó rí nínú ìlànà wọn ilé wọ́n wà lórí ẹ̀ nínú ìròyìn wọn ad-da'watu ila Allah wọn mọ̀ ń pè pè lọ bá bil-amri bil-ma'ruf bil-amri bil-ma'ruf láti pẹ̀lú mọ́ pààyàn láti dáadáa ìmọ̀kọ̀ àbájẹ́ torí pé wọ́n ní pé ìlú ilé yìí ni ìlú náà ni dáadọ́ ti gún kálukú wà èyí àrísọ́nà ìjìhárì ti tẹ̀lé lá ìmọ̀ ìdí súnà àdígbà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rì ìmọ̀ ṣiṣẹ́ àwọn nǹkan táwọn yẹn bá ti gbàgbé nú súnà wọ́n wà mú wá ẹ̀wọ̀n náà bí olùbídà pẹ̀lú ìdẹ́fẹ́ gbé ẹ̀rì wọ́n mọ̀ kọ̀ fáwọn yẹn mọ́ta dáadáa sílẹ̀ máa nígbẹ́ ní bá sàdájá sílẹ̀ àníbìdí ó yíwa pọ́rọ̀ yọ já sípa mú nítọ́lọ́wọ̀n òfinran táà mọ́bí òfinran ẹ̀sìtọ́lọ́wọ̀n béèrè lọ́wọ́ rẹ̀ nítọ́lọ́wọ̀n yóò ṣe ọwá ṣe nítọ́lọ́wọ̀n pọ̀ fún tí dáadáa ní ṣeun àmúkọ́ mọ́ ṣe mọ́ káwọn èèyàn bá mọ́ lọ́wọ́ rẹ̀ mọ́ wọ́n mọ́ sọ káwọn èèyàn àánú ni wọ́n ní oríire ni wọ́n fẹ́ ṣẹ́rẹ́ àwọn ahlu sunnati wal jamaa wọ́n máa ń jọ kan nínú àgbọ́yé àgbọ́yé wọn máa ń súnmọ́ra wọn wọ́n máa ń jọra wọn ní sáàlì jẹ́ máa ń súnmọ́ra wọn jẹ́ kódà ìlú wọn bá jìnà sí rárá wọn wọn ò bá máa ṣe lédè kan náà ẹgbẹ̀rẹ̀ ìlàgbájá ah, jẹ́ ṣe náà nìyí ah, ah. àti bí ibi kan náà wọ́n sí mú mi máa lábọ́dà nígbà Muhammad sallallahu alaihi wasallam látọ̀ náà ààrùn sunnah wal jamaa'ah wọ́n mẹ́rin ti al-ihsan من الإنسان ورحمة ووصل الخلق مع الناس كافة هذا سنة من الجدادة وده من صانوا ومن صانوا ومن جدادة

tó bá wá látọ̀dọ̀ ọlọ́run bá wọn ni wọ́n tẹ̀lé ó ní gbòòdòdó tánàbí mú wá ní ọmọ mọ́ tẹ̀lé ó ní pẹ̀lú wọ́n a'lam bil haqqi wa arham bil àwọn ni wọ́n kọ́lọ̀ bá kọ́jọ kó fi wá sínú wọn àwọn onímọ̀ àwọn ọ̀rọ̀ dùn tèmi àwọn ní ẹ̀yìn eh, tó jẹ́ ló fà sí dùn tèmi àfúnilẹ̀ òun ni pé àlàyé lórí pé àrùsúnẹ̀tì wọ̀lì jàmáà ẹ̀yìn òdodo ni wọ́n ni àwọn àrùsúnẹ̀tì wọ̀lì jàmáà wọ́n jẹ́ ní òdodo torí pé wọ́n tẹ̀lé ìtọ́ka tó wá láti mọ̀ fún hàn àti súnà wọ́n tún máa ń ṣàánú àwọn ènìyàn àwọn ọmọ ńlá àwọn èèyàn jù torí pé wọ́n ti súnà níbi yìí sọ́rọ̀ bá wọn قلنا من عرف الحق يجب عليه أن يتحلى بحسن الحصل البام ودودو ويكون صوصو pẹ̀lú ìníwà dáadáa pẹ̀lú ìnìjàn tí ó jẹ́ tó máa báwọn èèyàn ṣe kó máa ọ̀rọ̀ kí ìbálòyìn ọ̀rọ̀ táwọn tó súnmọ́yàn wọ́n mọ̀ mọ̀ níra látara tó wọ́n súnmọ́yàn ìjálùsúnlẹ̀ gbogbo ẹni kókókókókó àwọn èèyàn ń bẹ̀rẹ̀ sí sá inú odò tí a bá rí ọ dákò fi èsì ọ̀rà ó ti fi wálẹ̀ ìwà dáadáa ọmọ tí dá alùsúnà máa alùsúnà yóò bánà yóò ṣe dáadáa ìlàáfíìdà ìgbàgbọ́ ló ti dáadáa alùsúnà ìlànà ìbáadà ìbáadà rí ó ṣe dáadáa akùnsúnnà àti àfláà alùsúnnà ma mújú tó ìwà torí pé a ní ìsọ̀gbà ìpẹ̀lú ní tó tóbi jù nínú sọ ẹṣẹ́ rẹ̀ òun ni wà dáadáa wà ní nàkàrà àdá tó tẹ́nà orí nígbà tó lọ́wọ́ oróyìn àníbi olóòlú ní wà dáadáa jù kọ́lọ̀n kó tè mí àti yín lọ́kànlẹ̀ ojú wà lọ́jà jùlọ ìdàbákan náà torí pé ọbẹ̀ sànú àwọn èèyàn ní ìwà sí dídí àlọ́gbọ́lọ́hun ẹ̀ẹ̀gbẹ́ olóòrùn ó ti rí ọkọ̀ dínà ìlànà amìlìmìnà amìlìbàjá aláwọ̀ bá mọ́ kúrọ̀ كنا ننبئكم بالاخسرين في الحياه الدنيا ويحسبون انهم يحسنون صنعا àwọn èèyàn kan ti ṣiṣẹ́ wọ́n rò fáwọn ṣiṣẹ́ ni àmọ́ tọ́lọ́run bá tó máa déwájú ọlọ́run bá bó ṣe pọ̀ tó lọ́lọ́run ti pọ̀ lé wọn lọ́wọ́ torí pé wọ́n ṣe ọlọ́run ọ̀ràn wọn àyẹ́bí ọ̀sọ́ àwọn òfẹ́ kọ́ bàjẹ́ fáwọn èèyàn ni ẹ̀sìn tọ́lọ̀ ń torí ẹ̀jọ́ bó olò tẹ́ ní ṣeéṣekúṣe torí náà kọta bá ti níjòkó wọn ká súnmọ́ bẹ́ẹ̀ ká tẹ́jú gbọ́ngbà bá sàlàyé fún wa ká lè gbà torí rẹ pẹ̀lú wọn ní agbẹ́lọ́bà bá fún wa ta'ala ọ̀rọ̀ bá kó ṣe gbà nínú ẹ̀rù bákan náà al-sunnah wal jama'ah ẹ̀ẹ́dín ní ìròyìn wọn ní al-insaf wal wọ́n máa ń sọ ìwọ ọlọ́run àti ìwèlé ara wọn àti ìwò àwọn èèyàn níbi pé wọ́n kọjá àlà lára àwọn èèyàn tí wọ́n bá fẹ́ tó bá jọ̀rẹ̀ wọn wọ́n eré kọjá àlà lórí ọ̀tá wọn arùsù iná ti wọ̀lì jama ẹ́ wọ́n mọ́ lápọ́lọ́lá wọ́n kìí jàmbá àwọn ọlọ́ọ̀bà lásán tààlà sàlà nínú kòhán pé yẹ́rẹ̀ lẹ́bí na àmàlù kún òwúwa ní ẹni láì ولا يجرمنكم شنآن قوم ألا ألا تعدلوا اعدلوا وأقربوا للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون الله سبحانه وتعالى يقول أن كونوا لله قوامين لله كونوا قوامين لله الله الله سبحانه وتعالى يقول إفصالوا عن الوالد ọlọ́run bá pẹ́ fún ní ìwọ rẹ̀ ṣùwádá àbẹ̀fẹ̀ ẹ máa jẹ́ ìdíje ni tó bá fẹ́ sọ̀rọ̀ dídí ni máa ṣe ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ẹ́ ṣe dídí ń bẹ̀ lọ́gbìn kọjá ti tí ò tó fúlà bá dé nǹkan ọ̀rẹ́ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọmọ ẹgbẹ́ yẹn bú ni wọ́n sọ pé yẹn rẹ̀ ni ìjọba ti kẹ́ jẹ́rìí làámọ́lẹ̀ ń bẹ̀rùn ṣọ́dá àjọ̀kẹ́sì ẹni bá dẹ̀ jọta rẹ̀ nítorí pé ìkórìíra ń bẹ láàrin àìgbàta rẹ̀ ní àìgbọ́rẹ̀ ní yé ń bẹ láàrin yé tí tí ó ṣe ṣe mọ́dì kún ẹbí tí ṣe ṣe mọ́dì ilé lórí ó kọjọ́ jẹ mọ́ sọ ọwá bọ́ta ẹni tí wọ́n náà mọ̀ ìdí nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ ọmọ ẹgbẹ́ ni dáadáa ni ọmọ ẹgbẹ́ nínú tí ń takò lélẹ́yìí àá ah, tàbá ní lágbájá àá ah, ah, tàbá ń sòrò èsì tàbá jù kọ́ wá torí pé ìjà ń bẹ láàrin àtẹrù burúkú àti fọ́rin erí burúkú ọkàn dáàdì gbogbo ẹjọ́ ọwá ní dédé rí rẹ̀ náà ní o òun náà ní ti ogun agbákò yìí eléyìí èsì ṣọ́adá àdìlọ́kẹ́sì ilé ẹ̀rí tẹ́bà jẹ́ fẹ́ ọ̀tá yín gan ọlọ́run ní kọjá dédé so àbújá àfààrọ̀ ìmọ̀mù tọ́bà rí ọ̀rọ̀ ìmọ̀mù máa ọ̀tá àyà ìgbà tó fẹ́ mọ̀ tó àyà yìí ó ní yáàni bìdáàrí kàjá bí lásán wú yá ayọ̀ lẹ́dínà àmànù ó lọ́nà ọmọ bàbá sàn tààrà sọ pé yá ayọ̀ lẹ́dínà àmànù àmànù bí láwù wàbí rọ̀súlì Muhammad sọ̀rọ̀ sẹ́lẹ̀ lìyàkùn lìyàkùn ní àkàlákì fún ó ní ìtọ́lọ̀ ń fẹ́ sọ tó sọ ń bẹ̀ wọ́n pé kọ́mọ jẹ́ inú wà yín wà tẹ́ mú dání ẹ̀yin mùmí ní òdodo wà sí fáàkì kan ìròyìn tẹ́ gbọdọ̀ ní alkiyamulilá ṣọ́dá abdulhaz òun náà ní pé kẹ máa fọ́lọ́wọ̀n bá níwọ̀ rẹ̀ dédé yín ti àwòdìyá ìkùn àwọn ọ̀rẹ́ yín àwọn ẹni yín àwọn ìjọ yín àwọn fámílì yín ẹnu àti dédé fún wọn ẹ̀mọ́ kọjáàlà wà dáàrí fún kódà láàrọ̀ ọ̀tá yẹn ló dédé bẹ̀ dédé òun láàrùsúnnà máa ń ṣe tó bá sọ pé àrùsúnnà ni ọ́ àtọ̀tá àrẹ àtọ̀rẹ́ rẹ ọ máa ṣe dédé ní àárín wọn kò ní máa kọjáàlà bákan náà àrùsúnnà ti wà kódà bàbá ní mú tọ́ka kankan wá lórí ẹ̀ nínú àwọn kan tí máa ràn ní lọ́wọ́ láti lè gbẹ́rù yìí ẹ́ láti lè bá kalẹ́ ìgbé láti lè wà lórí súnnà yẹn lọ bọ́lọ́ àwọn kan olè mójútó àkọ́kọ́ bẹ́ àtakọ̀ Allah azza wa jalla àtakọ̀ Allah azza wa jalla ìbẹ̀rù ọlọ́run ká máa ní ìṣètò lọ́n bá ṣe súnà lálá wà lérí ẹ̀ ẹ́ kódókòlò fi sí ní káàpà nínú ìròyìn àrùn súnà ní pé máa wo inú súnà tányányá kò ní mú kan kọsọ pé eléyìí ṣe ti wá yóò wọ́ ní ẹ̀rí ká máa tó dé wà sínú wa kọjọra wọn lẹ́ni tí ọ̀fẹ́ wọnà ọlọ́run ẹlẹ́kejì ìkìlá gbogbo iṣẹ́ tá a bá fẹ́ ṣe ọmọ ìyá mi náà rí kó ṣe iṣẹ́ rẹ̀ torí tọ́ lọ́wọ́ dáwà làwọn ti kó ìlà ń gbọ́ yìí kọ́mọ jẹ́ torí ọlọ́run láti ń sọ láti ń gbọ́ láti ń ṣe gbogbo ń tábà máa ṣe kódà àwọn iṣẹ́ mubahad tó jọ pé bóyá ẹ̀yìn ọ̀fẹ́ kọ́mọ rẹ ní nǹkan ní kábẹ̀rẹ̀ kọ́mọ tó súnmọ́ ni òbí ẹ kódà ti dé ní ohun tá à ń sùn bàbá ha ọfẹ́ mú mi ọfẹ́ jẹun ọgá jẹ jẹun yìí nítorí pé kí n lè bá lókun àti tó ṣe jọṣẹ ọlọ́run ọba tó bá níyàn dáadáa nù tó àbá wọn ti ọlọ́run ọba tó wá jẹ́ ìjọṣẹ tó jójú lówó bí irun ni àwẹ̀ ni ìṣe dáadáa sóbi méjèèjì ni ìṣe dáadáa sẹ́bí ara ká máa tún ti gbogbo ìtorí tọ́lọ́run bá àníbi ní ṣe dúró kiri tó ń fún ìyàwó rẹ̀ jẹ́ tó bá ń gbé kalẹ̀ ìtorí tọ́lọ́run ọ̀fẹ́ ra nǹkan sílé ọ̀fẹ́ lọ jẹ sílé ọ̀fẹ́ fún ìyàwó rẹ̀ ọwá sọ pé òun ṣe ìjọ sí pé àtòrí ọlọ́run bá kò dé ṣe ó dẹ̀ tó máa gbẹ̀sán wájú ọlọ́run so bákan náà ká ní ìkàkún sí ìwá ìmọ̀ ká ní ìkàkún sí ìwá ìmọ̀ ṣẹ̀rí bàbá ti lágbára máa gbọ́dọ̀ fi mọ́lẹ̀ o ẹni bá lágbára kọ́ wà tààrà àwùjọ yìí kù káàtà ṣe ẹ̀rí mú ọ̀rọ̀ kan wá bí ìṣẹ̀lí kàǹkankan ní ó ṣe Abdullahi Abbas níjọ́ta ànẹ́bì kú ànẹ́bì kú tán lọ́bá pẹ ọ̀kan náà àwọn rẹ̀ ní àkóòjé ká máa bèèrè ká máa kọ́ àdíṣì ànẹ́bì jọ ká máa lọ kọ́ àdíṣì ká máa lọ kọ́ àdíṣì lọ́dọ̀ àwọn èèyàn ká máa lọ bèèrè àdíṣì káàkiri ẹni ẹni tó ń bá báwọn èèyàn ní bùkátà jẹ ọ ni lágbájá ń bẹ tàbí tó ń bẹ ohun tó kó ń jù àwọn àfáà fún ní àwọn sàhárà ó ní àwọn ọ̀dà ló bóòsí tọ́jú lé kìí yẹn ó ní kó òun náà dẹ̀ wà ń ta nígbé atẹ́gùn gbé ìdọ̀tí yẹ̀pẹ̀ ń gbé sí òun lójú nígbà tá fà tó ń lọ pàdé lọ́dọ̀ rẹ̀ tàbí àwọn ah, ọmọ pa ó yẹ kó ránṣẹ́ sí náà àwọn ah, ẹ̀rẹ́ sí wá bọ̀ rìn ó ní ìgbọ̀ ya ọlọ́run òjékọ́ rẹ̀ òun ó kú tó fi padà ń rí òun táwọn èèyàn pé tí òun báyìí tó òun kọ́ lọ́rọ̀ àníbà Muhammad sallallahu alaihi ẹni yẹn wá sọ kíní kan jọ náà lọ́rùn ní àádàlì àkọlù nínú èlé torí nǹkan mọ́ wò pé àbá lágbájá ń bẹ̀ ẹgbìnigini kan bẹ̀ ẹ̀yẹ́kù lágbájá ń bẹ̀ ìwọ náà ń kọ́ ìyọ́lọ́mù bá fún wọn náà tún ti mọ̀ owó lọ́mọ tún ti so so kárẹ̀ múra fáwọn ọmọ wa náà lórí ẹ̀ bákan náà ìtẹ̀lé mọ́ ní àjẹ́ sálábì sọ àlẹ́ ọgbà káwọn igbó láti mọ mẹ́rin nàìjíríà súnà ìjìmáwò sọ̀hárà àti báwọn ẹni ìsíwájú àkó tẹ̀lé ìlànà ní àwọn ìmọ̀ dáadáa bí ẹni gbọ́yé so bákan náà ìkó ẹ̀rí jọ kí wọ́n mú etí kan tẹ́lẹ̀ ní bàárà di tẹ̀yọ̀ kan Yorùbá nẹ́bí ọ̀sọ̀ mímọ́ ni ó kó àwọn ìtọ́ka jọ ìtọ́ka ó jọ tí ìbá so onímọ̀ padà tó bá onímọ̀ bá gbá aláfikiri kó tó lágbádá mú padà tó bá onímọ̀ tó bá mọ̀ mú ní mímọ̀ bá ní kéjọ pé ta ìtọ́ka kan náà lọ́wọ́ agbára àgbẹ̀lọ́ bàbá fàfàna ọ̀tàádà nítorí kókò sásìkò mọ́ àjò báyìí èyí tàà sọ yìí tàà gbọ́ yìí náà kọlọ̀bàbá fún àtàlà kó fi sínú sọ sí ẹ̀yẹ nǹkan wa bàbá fàfàna ṣe wá lẹ́yìn rí tí ó má ṣe wá lọ́mọ náà àtàwà àti àwọn ẹbí wa wàsọ́lọ́wọ́ sọ́lọ́mọ alẹ́ nàbí